ẹ káàárọ̀ ẹ̀yin akẹ́kọ̀ọ́ mo kí wa káàbọ̀ sí kíláàsì yorùbá àkórí ohun tí a fẹ́ wò lónìí ni awẹ́ gbólóhùn àfarayẹ́ tàbí àfibọ̀ àti iṣẹ́ wo kí a tó bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé ẹ ká rán ara wa létí ohun tí gbólóhùn jẹ́ gbólóhùn ni àkójọpọ̀ ọ̀rọ̀ tí ó ní ìtumọ̀ àkójọpọ̀ ọ̀rọ̀ tí ó ní ìtumọ̀ tí ó sì lè gbé odidi èrò ọkọ̀ jáde ẹ ká tẹ̀síwájú a fẹ́ wo awẹ́ gbólóhùn àfarayẹ́ tàbí àfibọ̀ àti iṣẹ́ wọn Kí ni awẹ́ gbólóhùn? Awẹ́ gbólóhùn jẹ́ abala kan lára odidi gbólóhùn. Abala kan lára odidi gbólóhùn òun ni awẹ́ gbólóhùn jẹ́. Oríṣi awẹ́ gbólóhùn méjì ló wà nínú èdè Yorùbá. Àkọ́kọ́ ni olórí awẹ́ gbólóhùn. Olórí awẹ́ gbólóhùn. Èkejì ni awẹ́ gbólóhùn àfara ẹ́ tàbí àfibọ̀. Kí ni olórí awẹ́ gbólóhùn? Èyí ni awẹ́ gbólóhùn tó lè dá dúró kí ó sì ní ìtumọ̀ kíkún. Gbólóhùn tí ó lè dá dúró láyè ara ẹ̀ tí ó dẹ̀ máa fún wa ní ìtumọ̀ kíkún tí ó lè gbé odidi èrò ọkàn jáde òun ni olórí awẹ́ gbólóhùn ẹ wo àpẹẹrẹ mo jẹ iṣu nígbà tí ebi ń pa mí tí a bá wo àpẹẹrẹ yẹn gẹ́gẹ́ bí a ṣe fàlà sí nídìí mo jẹ iṣu òun ni olórí awẹ́ gbólóhùn nítorí nínú gbólóhùn yẹn mo jẹ iṣu nìkan ló lè dá dúró gẹ́gẹ́ bí odidi gbólóhùn tí ò nílò àfikún kó tó ní ìtumọ̀ kíkún mo jẹ iṣu òun ni olórí awẹ́ gbólóhùn mo ra ẹ̀wà lọ́wọ́ ìyá kúdí mo ra ẹ̀wà òun ni olórí awẹ gbólóhùn lọ́wọ́ ìyá kúdí àfarayẹ́ ni mo ra ẹ̀wà òun ni olórí awẹ gbólóhùn nítorí pé òun nìkan ni ó lè dá dúró kí ó sì fún wa ní ìtumọ̀ kíkún àpẹẹrẹ mìíràn ìyá ra aṣọ nígbà tí ó lọ gbági ìyá ra aṣọ òun ni olórí awẹ gbólóhùn tí ó lè dá dúró kí ó sì fún wa ní ìtumọ̀ kíkún olùkọ́ àwọn akẹ́kọ̀ọ́ nítorí pé wọ́n pariwo olùkọ́ni àwọn akẹ́kọ̀ọ́ òun ni olórí gbólóhùn tí ó lè dá dúró kí ó sì fún wa ní ìtumọ̀ kíkún a máa rí olórí awẹ gbólóhùn yìí ní nínú gbólóhùn àfibẹ̀ eh, nínú gbólóhùn oníbọ̀ àti gbólóhùn abọ́dé a lè rí nínú ìkan nínú gbólóhùn méjèèjì yìí èkejì ni awẹ gbólóhùn àfarayẹ tàbí àfibọ̀ èyí ni awẹ gbólóhùn tí kò lè dá dúró gẹ́gẹ́ bí gbólóhùn kíkún nínú èdè Yorùbá Àwẹ̀ gbólóhùn àfarayé tàbí àfibọ̀ẹ́ àti olórí àwẹ̀ gbólóhùn wọ́n dàbí ọ̀rọ̀ àti ìdàkejì ni. Ẹ̀rọ pé mo sọ fún wa pé olórí àwẹ̀ gbólóhùn ó lè dá dúró kó dẹ̀ fún wa ní ìmọ̀ kíkún kó fún wa ní ìtumọ̀ kíkún. Ṣùgbọ́n àwẹ̀ gbólóhùn àfarayé tàbí àfibọ̀ wọn ò lè dá dúró fún wa ní ìtumọ̀ kíkún. Wọ́n nílò láti fara ẹ́ olórí àwẹ̀ gbólóhùn kí wọ́n tó lè fún wa ní ìtumọ̀. Kó tó lè fún wa ní ìtumọ̀. Gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ gẹ́gẹ́ bó ṣe hàn nínú orúkọ ẹ̀ awẹ gbólóhùn àfarahẹ́ ṣe ni ó máa ń fara ẹ́ olórí awẹ gbólóhùn láìsí olórí awẹ gbólóhùn awẹ gbólóhùn àfarahẹ́ tàbí àfibọ̀ kò lè dá dúró kò lè fún wa ní ìtumọ̀ kíkún hmm, kò lè gbé odidi èrò ọkàn jáde ó nílò láti fara ẹ́ olórí awẹ gbólóhùn tàbí kí a fi bọ olórí awẹ gbólóhùn kí wọ́n tó lè fún wa ní ìtumọ̀ kíkún ẹ ká wo àpẹẹrẹ ẹ káwọ àwọn àpẹẹrẹ tí a kọ sí òkè wọ̀nyí. ìrẹsì ìrẹsì ti léwó nítorí òfin má kó ìrẹsì wọlé tí ìjọba ṣe. ìrẹsì ti léwó nítorí òfin má kó ìrẹsì wọlé tí ìjọba ṣe tí a bá wo gbólóyìn gẹ́gẹ́ bí a ṣe fàlà sí. nítorí òfin má ìrẹsì wọlé tí ìjọba ṣe òun ni àwẹ̀ gbólóhùn àfarayẹ́ tàbí àfibọ̀ nítorí tí a bá wo gbólóhùn yẹn a rí i pé kò lè dá dúró nítorí òfin má kó ìrẹsì wọlé tí ìjọba ṣe kò ní ìtumọ̀ kò fún wa ní ìtumọ̀ kankan kò lè dá dúró òun ní àwẹ̀ gbólóhùn àfarayẹ́ tàbí àfibọ̀ ẹ ká àpẹẹrẹ mìíràn ìjọba yóò gbẹ́ kànga ìgbàlódé nígbà tí ẹ̀rùn bá dé ìjọba yóò gbẹ́ kànga ìgbàlódé nígbà tí ẹ̀rùn bá dé nígbà tí ẹ̀rùn bá dé òun ni awẹ́ gbólóhùn àfara ẹ́ tàbí àfibọ̀ nítorí tí a bá wò ó dáadáa rí i pé òun nìkan ni kò lè dá dúró kí ó sì fún wa ní ìtumọ̀ kíkún nítorí pé ó fara ẹ́ olórí awẹ́ gbólóhùn ìjọba yóò gbẹ́ kànga ìgbàlódé ni ó lè ni ó ṣe fún wa ní ìtumọ̀ nínú àpẹẹrẹ yẹn ṣùgbọ́n tí a bá yọ sọ́tọ̀ tí a bá yọ kúrò nígbà tí ẹ̀rùn bá dé kò ní ìtumọ̀ nítorí náà òun ni a ṣe ń pè wọ́n ní awẹ́ gbólóhùn àfarẹ́ tàbí àfibọ̀. àpẹẹrẹ mìíràn adá oko kí ebi má bà á pa kí ebi má bà á pa òun ni awẹ́ gbólóhùn àfara ẹ́ tàbí àfibọ̀ nítorí pé tí a bá yọ kúrò nínú gbólóhùn yẹn kí ebi má bà á pa kò lè fún wa ní ìtumọ̀ kí ebi má bà á pa kí ni ìtumọ̀ ẹ̀ kò lè fún wa ní ìtumọ̀ kíkún òun ni a ṣe ń pè ní awẹ́ gbólóhùn àfara ẹ́ tàbí àfibọ̀ ẹ̀ka wo iṣẹ́ tí àwọn gbólóhùn àfarahẹ́ tàbí àfibọ̀yìn ṣe iṣẹ́ mẹ́ta ni ó ń ṣe nínú èdè Yorùbá àkọ́kọ́ ni awẹ́ gbólóhùn àfarahẹ́ tàbí àfibọ̀ aṣàpèjúwe èkejì ni awẹ́ gbólóhùn àfarahẹ́ tàbí àfibọ̀ àsọdorúkọ ẹ̀kẹta ni awẹ́ gbólóhùn àfarahẹ́ tàbí àfibọ̀ aṣàpọ́nlé ẹ jẹ́ ká máa ṣàlàyé wọn lẹ́yìn kọ̀ọ̀kan àkọ́kọ́ awẹ́ gbólóhùn àfarahẹ́ tàbí àfibọ̀ aṣàpèjúwe iṣẹ́ èèyàn ni eléyìí máa ń ṣe nínú gbólóhùn orúkọ mìíràn tí a tún lè pè é ni ẹ̀yán aláwẹ̀ gbólóhùn ẹ̀yán aláwẹ̀ gbólóhùn tí ló máa ń ṣe atọ́ka tí a lè fi dá irú gbólóhùn yìí mọ̀ nínú èdè Yorùbá tí ló máa ń ṣe atọ́ka tí a lè fi dá irú gbólóhùn yìí mọ̀ nínú èdè Yorùbá tí a bá wo tí a bá wo gbólóhùn yìí dáadáa a rí i pé ó máa ń tẹ̀lé ọ̀rọ̀ orúkọ tó wà ní ipò olùwà tàbí ààbò òun ló máa ń tẹ̀lé ní èdè yorùbá àpẹẹrẹ ìyàwó tí mo fẹ́ dára ìyàwó tí mo fẹ́ dára tí a bá wò ó awẹ́ gbólóhùn àfàrẹ́ tàbí àfibọ̀ tó ń ṣiṣẹ́ aṣàpèjúwe nínú gbólóhùn yẹn òun ni tí mo fẹ́ tí mo fẹ́ ẹ má gbàgbé pé mo sọ fún wa pé tí la máa fi ń ṣe atọ́ka ìdánimọ̀ fún nínú gbólóhùn tí mo fẹ́ òun ni awẹ́ gbólóhùn àfibọ̀ tàbí àfara ẹ́ aṣàpèjúwe ìyàwó dára òun ni olórí awẹ́ gbólóhùn ṣùgbọ́n tí mo fẹ́ yẹn òun ni àfibọ̀ tí ó dẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀yán aṣàpèjúwe àpẹẹrẹ mìíràn ọbẹ̀ tí Ṣadé sè é dùn ọbẹ̀ tí Ṣadé sè é dùn tí Ṣadé sè òun ni Àwẹ̀ gbólóhùn àfibò tàbí àfara ẹ́ tó ń ṣiṣẹ́ aṣàpèjúwe tàbí tó ń ṣiṣẹ́ ẹ̀yán aláwẹ̀ gbólóhùn. Tí Ṣadé sè ọbẹ̀ dùn òun ni olórí àwẹ̀ gbólóhùn. Tí Ṣadé sè òun ni àfibọ̀ tí ó ń ṣiṣẹ́ aṣàpèjúwe. Olú kọ́ ilé tí ó pọ̀ tí ó pọ̀ òun ni òun ni àwẹ̀ gbólóhùn àfara ẹ́ tàbí àfibọ̀ aṣàpèjúwe. Ó dín àkàrà tí ó le ó dín àkàrà tí ó le tí ó le tí ó le òní awẹ́ gbólóhùn òní awẹ́ gbólóhùn àfarahẹ́ tàbí àfibọ̀ tí a bá wo àwọn àpẹẹrẹ wọ̀nyí dáadáa a rí i pé ọ̀rọ̀ orúkọ ni ó máa ń tẹ̀lé nínú gbólóhùn èkejì ni awẹ́ gbólóhùn àfarahẹ́ tàbí àfibọ̀ àsọdorúkọ èyí ni a máa ń lò láti sọ gbólóhùn àfibọ̀ di ọ̀rọ̀ orúkọ pé bí kí ni àwọn atọ́ka tí a máa ń lò láti fi dá wọn mọ̀. A máa ń lo láti náà pé kí bí àti láti ni a máa ń lò gẹ́gẹ́ bí atọ́ka láti fi dá wọn mọ̀ nínú èdè Yorùbá. Bí àpẹẹrẹ Olú gbọ́ pé bàbá ti kú Olú gbọ́ pé bàbá ti kú pé bàbá ti kú òun ni àwọn ẹgbólóhùn àfararẹ́ tàbí àfibọ̀ tí ó ṣiṣẹ́ àsọdorúkọ. Ó dára láti yin Olúwa láti yin Olúwa òun ni ó ní awẹ gbólóhùn àfara ẹ tàbí àfibọ̀ àsọdorúkọ ẹ̀ka awẹ kẹta awẹ gbólóhùn àfara ẹ tàbí àfibọ̀ àṣàpọ́nlé iṣẹ́ àpọ́nlé ni eléyìí máa ń ṣe èyí máa ń wáyé nínú gbólóhùn tó ní kí tó tí bá kí bá ká ní nítorí nígbà tí bí tí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àpẹẹrẹ ṣọlá ti lọ kí n tó dé ṣọlá ti lọ kí n tó dé kí n tó dé òun ni awẹ́ gbólóhùn àfibọ̀ tàbí àfarahẹ́ àsọdorúkọ ẹni gbólóhùn yẹn àpẹẹrẹ mìíràn tí n bá lówó n ó kọ́lé tí n bá lówó n ó kọ́lé tí n bá lówó òun ni awẹ́ gbólóhùn àfarahẹ́ tàbí àfibọ̀ tó ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ àpọ́nlé bí mo bá pẹ́ bàbá bínú bí mo bá pẹ́ òun ni awẹ́ gbólóhùn àfarahẹ́ tàbí àfibọ̀ àpọ́nlé mò ń ṣiṣẹ́ kí n lè lówó lọ́wọ́ kí n lè lówó lọ́wọ́ òun ni. Àwẹ̀ gbólóhùn àfibọ̀ tàbí àfarayẹ́ aṣàpọ́nlé. Inú bí Ṣayọ̀ nítorí ọ̀gá bú u. Nítorí ọ̀gá bú u ni àwẹ̀ gbólóhùn àfarayẹ́ tàbí àfibọ̀ tó ń ṣiṣẹ́ àpọ́nlé nínú gbólóhùn yẹn. Níbí ni a máa dánu dúró sí nínú ẹ̀kọ́ wa ti òní yìí. Ẹ jẹ́ ká ṣe iṣẹ́ àmúrelé tí a kọ sí òkè yìí. Mo ní kí a fa ìlà sí ìdí olórí àwẹ̀ gbólóhùn tí ó wà nínú gbólóhùn yẹn. Ẹ ká fàlà sí i kí a dẹ̀ mú wá ní sáà tó ń bọ̀.